ẹ káàbọ̀ padà sí orí péèjì mi ìjọba àbílẹ̀ Ẹdó tó orúkọ gómìnà wọn ń jẹ́ Ọbaṣẹ́kì Fárígá pé irú ẹ̀ ò gbúdọ̀ ṣẹlẹ̀ mọ́ látàrí pé gbogbo àwọn ọmọ tó wà ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti gbé igbá olóṣó tán pátápátá àtìyàwó ilé àtìyàlé gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi iṣẹ́ ká máa fi òbò ká máa fi gba owó kiri ojúlé sójúlé ìyẹ ẹsẹ̀ kùkú ẹsẹ̀ títì làlálẹ́ èyí ni ó wá mú gómìnà yìí tó fi dẹ àwọn ọmọ rẹ̀ sí gbòòrò pé ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí tó bá ti ń ṣiṣẹ́ aláṣẹ́wó ẹ gbá wọn mú o kò dé pé ká sá wọn mọ́nú gbàgà kódà ẹ wò ó àwọn kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lékiri ǹjẹ́ ráwọn olóṣó ṣe ń sáré káàkiri wọ́n ti fi òpin sí iṣẹ́ olóṣó ní stéètì yìí ò bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ olóṣò yìí wá bẹ̀rẹ̀ sí ní sunkún káàkiri orí social media pé kò síṣẹ́ kò sábọ̀ làwọn fi gbé ránú olóṣò yìí ǹjẹ́ gọ́fúnà yìí ṣe dáadáa àbí kì í ṣe dáadáa ẹ dákun ẹ bá mi kọ́mẹ̀ǹtì sísàlẹ̀ ẹ ṣí ẹ fídíò yìí kẹ́ ẹ sì tẹ̀lé péèjì mi ẹ ṣé o.